kò níbi kíta àti wọlé wọn. bí ọjà ní ẹ bá ń tà kò níbi kíta àti gba ọjà wọn jẹ. bákan náà wà ní nàṣìlá má tó pa àwọn ọmọ nípa púpà kíta àti ìfẹ̀jìyàn lẹ̀ láì tọ́. wọ́n wá wúlò àdúgbò. dáhùn ẹni ń ṣiṣẹ́ láti àmú kí ẹ lọ gbọ́n tó pé gbúù kí wọ́n ní ta ní náà mùsùlùmí. sẹ́yìn ẹjọ́ dálùkù wá ní wí. sẹ́yìn ẹjọ́ dálùkù wá ní wí. ee bóyá nínú kẹlẹ àbí kan ni ẹnìkan ń sọ̀rọ̀ aláìmọ̀kan ọwọ́ á ní àmì boko haram gbé bá ti wọlé ma báyìí bá ti dúró ẹ̀ boko haram àwọn tí ń sin lọ wọn á ní àmì boko haram ìṣẹ́ni kẹtọ́ fẹ́ kọ̀rọ̀ sílẹ̀ ìwà boko haram àti islam ọ̀pàdé ó kọjá pé ní la jẹ́ láyé lọ́nà ìtọ́ àwọn apá ìsìlámù fagilé gbogbo apá ìsìlámù fẹ́ lọ́nà fagilé. akadọ́wọ́n akadọ́wọ́n. nígbà tí àwọn ọ̀tá bá ní àfẹ́ pa mùsùlùmí rán. pẹ́ẹ́nù ọ̀nà ọmọ sọ pé ibi ẹ̀ ń lọ yìí sẹ́mẹ́ǹtì nígbà tẹ nígbà tẹ wà àwọn tán olùwà ni àlè bá wọn lè báyìí lásán èèyàn làwọn náà àìfọlọ́wọ́ bá gbọ́ wọn ní ẹ̀jẹ̀ agbẹ́kùn ká sí wọn sí ẹ bá gbẹ́kùn náà bí náà ẹ máa gbẹ́sí wọn ẹ bá gbẹ́sí wọn ẹ bá gbẹ́sí wọn ẹ bá gbẹ́sí wọn àná tún mú àná bí. gbogbo ayé fẹ́ lọ sùn àbí wàá dìde lónìí kan gbogbo wa lọ sí bàdìrì abakiri wa tẹ̀lé àti umar wa jọ wa da kọlọkọ kan ìrẹ lakabia so wa da ba se dugu kan yi ọ̀rọ̀ rẹ̀ da ba kọ wa gba mi gbọ́ ní sẹbẹn yóò fún so wa lórí dugukọlọ sọ musulman bẹ́ẹ̀ ni o bi lọ ìwọ́n tó bá sọ pé ìní òjíṣẹ́ lọ́wọ́ gbọ́n tó wípé ni wọ́n gbọ́ wọn lẹ́kún lẹ́sìn pẹ̀lú àánú ló pé ọkàn àánú lọ́kàn ànábì Muhammad ọ̀sọ́mọlẹ́yìn ẹ̀ tó pẹ́ kọ́ wá yíya oníkájú torí díẹ̀ kọ́nà ọba nìkọ́lá kí ọba ní dẹ́kun ọ̀rọ̀ kókó ara kó yọ kó nu kùsà yé wa ọlọ́ọ̀ba ní fi fún àwọn ìjọba ká gbọ́dọ̀ kó sì nùwà la káyè rere tí wọ́n fi ṣàṣeyọrí díẹ̀ gbọ́dọ̀ tó gbàdúrà yìí pé wọ́n ti ní ká máa ṣàdúrà gbogbo ọjọ́ jímọ̀ kódà àgàgà ọjọ́ jímọ̀ èmi wọ́n ní ká ṣe àkàṣe àdúrà fún ìlú yìí bí baba adé ti tẹ ẹ jẹ ẹ sẹkítẹrà ka fɔ sani afias kanada ni awa mɛnɛ de wale ka sini kan wa fa pɛsia dua a se mun mun de bi pɛsia dua kɔlɔ o ma masa yi dua deni kɔ kɔwa sɔrɔ ba ni dua ida pɛsila kɔlɔ ba ni dua kɔlɔ o ba ni kɔlɔ ba ni dɛkɔ kɔlɔ wa ni wa yi da gilala dɛkɛ lɔɔra. fàásìbò jahannam fàásìbò jahannam ọlọ́ni bí nǹkan kan ọba tó yàrá mọ́tò wọ́n làbí sẹ́ni ha sí ọdún bẹ́sì kí ló dé àwọn awélé fún wa ẹ̀rù tí àwọn Boko Haram ń dábàá wọn ẹ̀rù pọ̀jù kásìgbọ́dọ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ mọ́ lédè tí a bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe wọn kàn dàrin wa ní ọ̀nà ìtọ́ni Boko Haram wọn lè jẹ́ mùsùlùmí lórúkọ bí a ṣe ń pa ẹyẹ ti gé sí mùsùlùmí pa mùsùlùmí ní ọ̀n pa wọn àfa àti láwọn àfa àtẹ̀tẹ̀ pa lórí bímbà àrí àfa tó gbígbí máa dán lórí ọ̀kadà àtẹ̀sí ìbámọ̀ bí ó sọ̀rọ̀ àwọn níbi ọ̀rọ̀ tó délẹ̀ kì í sọ̀rọ̀ pé àwọn kan wọ́n ń pa kristian rárá o wọn ìyá sọ́tọ̀ wọ́n wọ́n kárí ẹgẹ́ bí ìdọ̀tí ìlú wà lórílẹ̀‐èdè gbogbo ọ̀dọ́ gbógun kó wá tó di pé àwọn olóṣèlú náà ń bẹ lábẹ́ wọ́n ti tọwọ́. ń sọ ni kaba wa ké sara kaba ké sara orí yìí lẹ pé àwọn alágbára inú ìgbé àwọn ìjọba inú ìgbé àwa náà dá adé kankan nínú ìgbé ẹwà gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba kéésì kakura wáyé ká má sọ di ìdè ẹlẹ́yàmẹ̀yà ká má sọ di ìdè ẹ̀sìn orí yẹ nínú àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì nìyẹn ọlọ́run ní ẹ̀dẹ́gbọ́n wá sọ́dún ọba gbọ́ baasi bo jahanna Kalau yẹ gánlẹ̀ wọ́n bá bó wọn lọ wọ́n lọ́ọ́ ìsàn nìha wọ́n ìsàn nìha ọlọ́run ní ẹ̀ bá tó ń gbàjọ́ wà parí ọ̀rọ̀ yá mi bàtọ̀ wà parí ẹ̀ ọlọ́run ní síọ́ ìbùdó sí orí bí ẹ kákó yẹra wa o báwo làwọn sì ní yẹ má dàrú báwo làwọn sì ní onífitẹ́ lórí ilé nígbà tí sọ̀rọ̀ àwọn Yahudi ó ní alágbàtẹ̀rù kí tó ilé ayé nusrat maida mashaka kaka sisi kọ ó ní kúlà máa á ọkọ̀ yóò nára ní hàrù. ọ̀rọ̀ gbogbo ògbà ni a máa ń dáná ogun nígbà tí wọ́n ń dáná ogun yìí àtùbá àwọn